yọmùlì jùmọ̀ yọmùlì jùmọ̀ àwa mùsùlùmí ẹjọ́ ẹ dákun tó bá jẹ́ pé ẹ̀sìn tọ́lọ́ fi rán nàbí la fẹ́ ṣe o kìí ṣẹ̀sìn tí a máa polówó rẹ̀ ń kọ̀rọ̀ torí kò ní nǹkan kan nínú táàmù wa sọ pé eléyà ah, tó bá dé ìbá sànà bí ìtọ́lọ sọlé iná eléyìí náà lè dìfẹ́ǹdì ẹ̀lẹ́ níwìá anábì òní eléyìí lọ́wọ́ àfà tó fi jẹ́ wípé ìńtà tó fẹ́ máa sọ fún wa pẹ̀lú yọmùlì jùmọ̀ yìí a tù wá máa rí àwọn èèmọ̀ ń bẹ̀ kí ni ìmọ̀tárì ń bẹ̀ anábì wa sallallahu alaihi wa sallama ó ń jẹ́ òye wa wípé gbogbo wa pátá ọba adẹ́dà sàlàyé fún wa pé òun dá láti ibi ara ẹ̀mí kan ta lẹ̀mí náà òun náà ni ànábì Adam ànábì Adam yìí èmi àti yín wá fẹ́ mà á tún fẹ́ mà sí èmi àti yín ọ̀mùgbà tìyàn dá ó ń ṣe ọlọ́run wa ń sọ fún wa wípé ẹ lọ rèé mú lọ́wọ́ jẹ́mi hadithi abi hurairah radhiyallahu anhu wal hadith mọ̀kọ́rọ̀ fi sahih muslim ó ń ṣe ọlọ́run ni khayru yawmin tọ́lá àti alayhi shams yawmul jumu'ah hmm. tí a bá bí lérè pé ilẹ̀ mọ́ ojúmọ́ láyé ó wá jẹ́ ọjọ́ kan nínú àwọn ọjọ́ ọjọ́ ńlọ́wọ́ lóore jù ìjọ jimá ni. Allahu Akbar. òní gbogbo àwọn ọjọ́ mẹ́fà yòókù tí ń bẹ lẹ́yìn rẹ̀ kò sí ọjọ́ tọ́lọ̀ ń kó. nínú ìbànújẹ́ kó ló mo jíire. Allahu Akbar. ṣùgbọ́n tó bá jẹ́jọ́ mi kó sànú mi kó jẹ́ ń jíire o oore kún ọjọ́ yìí tí èso oore kéke ó sì ọlọ́run wá fẹ́ máa sọ àwọn ìmọ̀ tí ń bẹnu ọjọ́ yìí ó ní wà fíhì kòlíkọ̀ Adam hmm. ọlọ́run ọba fi ń tẹ́yìn ọmọ ó fi mọ èmi ọjọ́ yìí náà níjọ́ tó lọ́n fẹ́ dára bí Adama ìjọ Jímọ̀ lọ́lọ́run ọba dá àdẹ́bíwá Adama sẹ̀ alayhi salatu salam alayhi salatu salam ọba adẹ́dà ìjọ Jímọ̀ lọ́dá hmm. wà fíhì udkhila al jannata hmm bákan náà níjọ́ tọ́lọ̀ wọn ni ọ̀ya lọ máa gbénú ọgbà àdẹ̀ra yìí máa lọ gbé àlìjẹ̀nnà ìjọ jimá lọ bọ́ sí. níjọ ni ẹ̀dá ànábì Ibrahim ànábì Adama o. ìjọ jimá. níjọ ni a fi sálìjẹ̀nnà. ìjọ jimá yìí náà ni. nígbàdùn bẹ́ẹ̀ nígbà tó sì tó sẹ̀ ìhùrìjà wọ́n bá dẹ́dà dá bàbá wa àgbà níjó lọ́dá wọn o kìí sí ọjọ́ tẹ́yìn ó mú lérè o máa lọ sínú ọgbà àdẹ́ra níjó lọ́jọ́ o ah, ó sì ṣe tí mo ní ọmọ sí ọyá kò nu ọgbà àdẹ́ra ń padà hmm. ọjọ́ òun náà tún bàbá àwa ń bọ̀ ìjọ ojúmọ́ yìí àti ìmọ̀ ìmọ̀ tó bá dẹ́dà tó ṣe kí ni o tó fi bẹ̀ tán à ń kírun fọba dẹ́dà afẹ́ mọ̀túnmọ̀ ọkọ̀ ìríyà tánàbí ṣe ìfẹ́ bá tu ẹ̀ jẹ́ àmì hadith Ibn Umar radiyallahu ta'ala nàrọ̀dọ̀ ó ń sọ ọlọ́run sọ fún àǹsọ̀ àbà ìsọ fún àti bàrẹ̀ yìí mìíràn o afdalu salawati inda Allah salatu subuhi yawmal jumu'ati fi jama'ati. tí wọ́n bá bí lèrè wípé gbogbo àwọn ọ̀run tẹ́ ń kí fọba dẹ́dà yìí èwo ló wu ọlọ́run jù tó lóore jù nínú àwọn àrùn yìí ó ń ṣe ọlọ́run ni ó ń nírun àsùnbà hmm. ìrùntàmọ́kìndàjì tó wá jẹ́ ti àárọ̀ ọjọ́ Jímọ̀ tí èèyàn tó wá kí ní jàmá la ilaha illallah ẹrù pélé mẹ́ta ìrun ṣubú ni ṣùgbọ́n kí ló kí ló kó oore bá kí ló dé kálùbáríkà òkun bẹ kí ló jẹ kálọ òkun bẹ jimá fine ó tún wá bọ́ sí ìdákínú yàrá ni àbí ìlọkí mọ́sálásí fi jàmá àti tẹ kínú jàmá kásìkò kọ́ mu lọ́tẹ́lẹ̀ náà ẹtùwà máa wọlé tí ó máa gore jamiu abithi Uthman ibn Affan radiyallahu ta'ala anhu ó sì rọ ni man salla al-isha fi jama'atin faka'annama qama nisfa al-layl ẹ ń bá kí ìṣá ìní jama ọba adẹ́dà ó fún ní ẹ̀san bí ẹni tó fi ìdajì òru tó fẹ́ sùn tó fi sin lọ́hùn wa man salla subha fi jama'atin faka'annama qama al-layla kullahu ẹ ń bá tó wá jíǹdà kíkejì tó tún kí àsùnbà rẹ̀ náà ní jama ọba dẹ́dọ̀ wà papọ̀ fún pé ẹni yìí o òru méjúmọ́ ẹjímọ̀ yìí o èmi ọba adẹ́dà ló fi ṣe kí ni o èmi ló fi sìn látòkè délẹ̀ jẹ̀mọ́ gbogbo òru lónìí èyí tó bá tó wájọ́ ti jímọ̀ nǹkan pẹ̀lú tí ń sọ fún wa pẹ̀lú àsùnbà àjúmọ̀ yìí ah, jẹ̀mọ́ ẹni tásùnbà àjímọ̀ bá tún bọ́mọ lọ ah. orí bọ́mọ lọ tí wọ́n bá ní so ojíire yóò ní ah òun náà ń wò náà nà bí o ṣe ń wò náà náà ìntì ẹkọ síyàn lọ́rùn náà jẹ̀mọ́ ẹ rí wípé in tí ń pè ní halawatul iman kéèyàn ọmọ rí adùn gbàgbọ́ kìí sowó rẹrẹrẹ kìí ṣe lé rẹrẹrẹ kìí sí ọkọ̀ kọ́pọ̀ lọ èmi tiẹ̀ máa ń sọ pé ah kí ló dé tí àwọn èèyàn ò fi owó ra ọkọ̀ tó lé ní five hundred million téèyàn wà lọ páàkì ọkọ̀ ńlálẹ́ tí wọn náà wà lọ sùn kò yẹ kéèyàn ojú ọkọ̀ báwọn sùn hmm. ah, èèyàn máa lówó ẹ̀ lọ ni hmm. ọkùnrin yẹn wọn máa lówó mi wọn máa wà káàkiri lóru so sísun tọkọ ń sùn tẹ̀yìn náà ń sùn iná kò yẹ kéèyàn ọjọ́ di nǹkan kan náà pẹ̀lú lọ́sì hmm. olùsì tó ní kankan tó di àyà òun ti sùn lọ́njẹ ẹ̀yin náà tó wá sùn ọkọ̀ náà tó sùn hmm. tí wọ́n bá léèyàn jíire níjọ júmọ̀ lónìí ọ̀bọ̀ o tó bá wá tún wá jẹ́ pé yóò rí kíńjẹ̀ mọ́ ó sì bá oore ó dín ṣùgbọ́n nẹ́bí ní gbogbo tẹ́ǹkì èyí tó lọ ń gbọ́ láfojú lọ bọ́ sí àárọ̀ ọjọ́ tó tún wá jẹ́ pé èèyàn kìíní jàmáà Allahu Akbar jàmáà kí ló sì jẹ́ tó kójú ojú oore tí èèyàn bá rí ní tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wípé ní tí mo fẹ́ fún lágbájáre èèyàn mọ̀ pé oore ọ̀dọ̀ Ọlọ́run lóore tó pure oore tayé oore wàhálà ni ṣùgbọ́n wọ́n rán ẹ̀mí mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe rán ẹ̀mí mọ́ mọ́ kéèyàn fẹ́ dàgbà àgbà ogbó wàláì okòrò hmm. ṣùgbọ́n mi ni òfilẹ̀ bàbá tí pé bọ́bá kò gbọ́ sí tó jẹ mọ́ra wọn jẹ́ nànú bọ́bá jẹ kúrú tẹ́ni bá ń gbá ẹfún mi ní mẹ́mẹ́ yóò jẹ mẹ́mẹ́ ẹ bá ń gbá múlà sí yóò jẹ múlà yóò jẹ búrẹ́dì lé yóò sì àmà jẹ gúgúrú. so mi kìtẹ́ máa mú nírú àwọn mi kìtẹ́ máa mú o níwọ̀n báyìí báyìí báyìí báyìí báyìí oníkẹ́ máa mú ẹ̀fà àwọn ilé ilẹ̀ o wọ́n ògì ẹ̀mẹ́jì ò ní ṣúgà o ìgbádùn kan ni téèyàn ti gbádùn lọ rí ṣùgbọ́n ńgbà tí ogbó dé ó chẹ́ǹjì ẹ̀ padà tá a bá ń sọ pé oore àwọn èèyàn kà sí wípé ah, kásùn bá nìjàn mọ́ láàárọ̀ jímọ̀ téèyàn ti adìta mí pé mo ti rí dọ́là nìyẹn hmm. tí wọ́n bá sì na kọ́dà kọ̀ jẹ́ ten dollars ìṣẹ́ lómi pé má lọ kí jímọ̀ o màmá màmá lọ kí àsùnbà ní àárọ̀ jimá kí inú ilé rẹ̀ yọ ọ gbà torí pé kò gbọ́ lọ́n yé hmm. àwa ń bọ̀ ìntàfi wa gbọ́ lọ́n yé pé ó rí ọ̀dọ́ lọ́n lóore jamiu adisa abdul masoud radiyallahu ta'ala rọdọ ó ń sọ ọlọ́run sallallahu alaihi wasallam ó ń bá ń sọ hábà sọ̀rọ̀ njọ́ kan ó wá ní ha ẹ jẹ́ ń sọ ìmọ̀ fún yín tó bá di ọ̀run tó bá di ọ̀run hmm. yabruzu li ahli al-jannati fi kulli jumu'atin se ẹ ṣe bíjọ jímọ̀ ó kú òní tí ẹ bá tó wà lọ́rùn ọlọ́run tó ṣe jímọ̀ kù gbogbo ọjọ́ jímọ̀ tí bá ń bọ́ sójọ́ jímọ̀ iná ọlọ́run ọba ó máa fi rẹ̀ hàn àwọn ẹni rẹ̀ tí ń bẹ lálejò náà rírí ọlọ́run kò sí ní tó dùn tó rírí ọlọ́run kò sí ní tó fi wé ní ìgbàdùn ọjọ́ náà ni wọ́n bọ̀ sí júmọ́ yìí ó wá ní àwọn ìmọ̀nú tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ara ìmọ̀ àkọ́kọ́ tí júmọ̀ ní ó ní aliptikar والتبكير إلى حضور الجمعة كي تتي ما دي جمعة نباتري لي جاء في الصحيح من حديث أبي هريرة رضي الله عنه أوسي الله باصر نصر من بخاري أوسي الله ني من اغتسل يوم الجمعة ويوم الجمعة يوم عيد الأسبوع أنا بتجي أكلي أفا أوا مسلمي أدون ميجي gbàǹkọ̀gbàǹkọ̀ la ní ọwọ́ a máa jẹ́ ẹ̀kan lọ́dún làwọn ọdún máa jẹ́ ẹ̀mí sì máa ń bùkátà ọdún torí jẹ́ ń pè lọ́dún nìkan téèyàn ń pààrà gbogbo ìgbà tó jẹ́ wípé bí mo ṣe rí ni lágbájá náà rí àjọ wà lóòdùn òní ọdún iléyá àti ìtúnu àwẹ̀ tá a bá parí àwẹ̀ tá a lọ yídì àti iléyá tí wọ́n bá jí gàràfà lónìí ìjọ kejì rẹ̀ tí ó jọjọ́ kẹwàá ní oṣù kejìlá oṣojú ọ̀run a lọ sí édì náà ọba adẹ́dà wá ní ànábì mo tún wá fún ẹ ní ọdún kan sí ọdún àtúni òun ọdún ọ̀sẹ̀ òun náà ni yọmúlẹ̀ jùmọ̀ ọdún ni kò tóbi tún àti lọ́dún ní gbogbo bá ṣe máa ń fẹ̀ lójú ẹ paná fún mi o ẹ ṣe báyìí ṣe kankan o ṣùgbọ́n òun náà ànábì balẹ̀fẹ́rẹ́ ni wípé yẹ́wùmùl jùmọ̀ì ọdún ọ̀sẹ̀ ni ọ̀dà tọ́ba wa jọ́dún kí lára àwọn ìmọ̀ tó náà tún ni yẹ́wùmùl jùmọ̀à yẹ́wùmù tazayyuni wàtàjàmúlì yubi ọjọ́ téèyàn máa wẹ̀ téèyàn máa lọ́fíńdà tó dáa tí àwọn nítumọ̀ sí gan láti bí ọdún mẹ́wàá lọ́rẹ́ ti lọ lu èbò mi ìpẹ̀nẹ́ kan náà àwọn ọ̀rẹ́ wa ó sì nà pé àárín mi àti ọ yàtọ̀ o so play wa máa land ní nǹkan bíi six thirty tó bá di àárọ̀ ìjọ juma so kò ti dé bíi wàásù èkó ni o mo máa sanwó òtẹ́ẹ̀lì ẹ wàásù sùn òun náà nú ẹ̀mí rẹ̀ bọ́ọ̀rọ̀ ẹ̀ sì sọ bá ń fún un ní tí ó kọ̀ọ̀kan wá sọ pẹ̀lú ẹ̀ ni wípé ah, mo gbọ́dọ̀ jẹ́ kí sẹ́yìn ọmọ pé sẹ́yẹ òun ní kókó eh, Bíọ́lá yìí ọgbọ́dọ̀ mọ̀ pé mi tí èmi náà ń bẹ Nàìjíríà náà mi ìran pa Tinubu mi sẹ́nibọ́dì wà àwa òkè kò sí wàhálà iye tí ó wà lẹ́mi rẹ̀ nu tí bá ti lọ pàdé ọ̀rẹ́ rẹ̀ jẹ̀mọ́ bó wà lẹ́fẹ́ lọ pàdé ọba àdẹ́dà hmm. láwọn àdúgbò kẹsíkejì àwọn èèyàn mú DPO lọ́rẹ̀ ìsìn yín àwọn èèyàn jẹ ẹ̀ṣẹ̀ jẹ́ pẹ̀lú rẹ o hmm. pẹ̀lú station àfi tí wọ́n bá tó gbọ́ga yẹn kú mbẹ́ ọ̀rẹ́ rẹ̀ DPO Hmm. wọ́n jọ ah, wọ́n jọ ka secondary school ni o òṣìntẹ́ gbèrè ọ̀dọ̀ rẹ̀ oní ọjà rí o hmm. yóò máa wá lópin bó wá níwọ̀tọ̀ ọlọ́ba àdẹ́dà tí o sì sípò tẹ́nìkan lè wà láyé àfi kàn kó tó wà lókè rẹ̀ má dùn má sùn má tọ̀ wọ́n fún wọ́n ní yóò ní yóò láwọn tó náà sọ̀kí ni o tó náà máa bẹ̀rù ọba àdẹ́dà wá ní àwa fẹ́ lọ pàdé ọba àdẹ́dà jùmọ̀ ọdún ọ̀sẹ̀ ni àmọ́ wẹ̀ǹjọ́ jùmọ̀ kọ́dà ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìn náà tó bá yá inshallah nígbà táwọn sọ̀rọ̀ àwọn àdájọ́ ṣé dandan ni ìwé àbí kìí sí dandan tó sì jẹ́ pé àwọn èèmọ̀nú àwọn àfà tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ò ṣe é kó dànù wọ́n lọ bíi pé dandan ni ìwé ẹjọ́ jimá o nítorí pé ala kulli ànábì tún lò báwọn lọ́rùn gbogbo ẹ̀ ń bá ti bàlágà kí ló fa àdífì onítọ́fà kọ́dà wàhádà madhabu imamil muhaddithin Imam al-Bukhari Imam al-Bukhari dhaba ila wujubi ghusl jumaa a dede ni wa jima ibi tí Imam al-Bukhari na se kini ti lonu ọjọ́ yìí a ma we ó sọ̀rọ̀ wa ni man iktasara yawm al-jumaa irú we wa ni ó sọ̀rọ̀ tó wa ni ghusl al-janaba hmm. Ànábì alaso ye ni sallallahu alaihi wasallam tó wewe janaba ba se ma wewe wọ́n sọ ní janaba la ni no lọ́wẹ̀ lọ jímọ̀ ìlọ́rọ̀ pọ̀lù àlàtọ́fẹ́ sí lọ ó ń béèrè ọwà béèrè pé ah, n tẹ́ sọ iná gbogbo náà la fẹ́ sojú òkúrú rẹ tó bá wù ẹ̀jọ́ jimá but àwa nísìnyí Cocoa House láti ń ṣiṣẹ́ bí six thirty láwọ̀ ṣe seven ṣe á ti wá wọ jẹ́nàbà náà yóò ti já táìmù tiẹ̀ náà nù hmm. básìkò sì gbọ́ nù tó bá ti jẹ́ pé ibi iṣẹ́ ló ń gbà ṣùgbọ́n ká tó ní calculation pé ah, ah, ọwọ́ ara mi náà mọ̀ wá nígbà àwa kó ológun pa àtúntẹ̀ tó wọlé bíi màwa mọ̀ kó àárọ̀ mi nine thirty in tó dáa jù náà ni ká kí á da ìwẹ̀ yẹn pọ̀ mọ́ lílọ júmọ̀ ṣùgbọ́n tí prógámù ti ọ̀bá gbà bẹ́ẹ̀ ọwá ti ilẹ̀kọ̀ bí o ti ń gbowó nílẹ̀ fún tààtì ọlọ́run lọ́fẹ́ lọ́wọ́ ẹjímọ̀ má sọ̀rọ̀ ẹ lọ́rùn hmm. ẹ̀sìn ọlọ́run ọba dúró lódìdí lọ́wọ́ tó o sì wà yìí ńgbọ́ ọlọ́run bá pé kó kúrò lọ́wọ́ lọ́wọ́ máa wẹ̀wẹ̀ jímọ̀ ní táìmù tó fẹ́ sí kí ni o tó fẹ́ máa lọ jímọ̀ jàmáà a sì pinlẹ̀ ní ìpìlẹ̀ gan tẹ́lẹ̀ tó jẹ́ wípé júmọ̀ ìtọ́lọ ń bá kẹ́yàn púpọ̀ bí ó ṣe lò náà á ṣàlàyé rẹ̀ nínú àwọn láti ń bẹ fún jọ ọjúmọ̀ yìí kàwẹ̀ àmọ́ wẹ̀ bákan náà yóò mú tátọ̀ yúbù ni wọ́n tẹ̀jà múlì wọ́n tẹ̀sẹ̀ yú ni ọjọ́ téèyàn máa ń pẹ̀sọ̀ sára kí ni ìpẹ̀sọ̀ sára aṣọ tó bá fáìn nígbà tí yàn wẹ̀ tán kéyìn ò lo lọ́fíńdà tọ̀dá jẹmọ́ ẹ máa lo lọ́fíńdà o kìí sí àwọn lọ́fíńdà dáadáa yà tí àwọn èèyàn ń àwọn lọ́fíńdà nọ́mà lọ́fíńdà tó wà òkè nítorí wípé ọ wà nù tẹ̀sù fi máa ń sá fún yàn hmm. èsù ìfẹ́ gbọ́n tó dà nínú ẹ fi máa mú tọ́lẹ́ẹ̀tì lé orí àtàn ibi ìdọ̀tí ibi ìdọ̀tí bá wà kéèyàn kàn mọ́ kó kéèyàn neatness gan ọ wà nù tí máa ń lé àwọn ṣètò ìjìnà sí yàn èso ní súnmọ́ yàn hmm. torí pé n ti ṣùgbọ́n táwọn bùkátà ó ní nǹkan tó bá jẹ́ pé kò dáa ti ràn tó ní wọn ràn wọn ràn tó ẹ̀hẹ́ so júmọ̀ àtún wá níyàn lọ́tọ̀ jẹ́mọ́ ẹ wá wo bí ìdùnnú òsè máa wà nú ẹnì kọ̀ọ̀kan wa kọjá pé ẹni tí mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo tún ń fẹ̀gbẹ́ tì ń jí mọ́ torí pé mo láìkì irú lọ́fíńdà tó ń lò ó náà ń fẹ́gbẹ́ tẹ́mi náà ó náà tó láìkì irú lọ́fíńdà tí èmi náà ìlọ́fà tó fi jẹ́ pé ní ìlú tí ọpọlọ wọn ti tòrò kí ni ìtumọ̀ pé ọpọlọ tòrò ò ní pé wọ́n dàgbà pẹ̀lú mọ́lọ́hún wọ́n. يريد فعال وليس في الخلق له مثال ọlọ́run bá wá èyí tó bá wù ní máa ṣe bẹ́ẹ̀ sì ni kò ní irúnú ẹ̀dá rẹ̀ hmm. àwọn tí mo sọ wípé wọ́n mọ lọ́yìn bó ṣe kí wọ́n mọ lọ́yìn àwọn náà náà tí wọ́n gbà pé ọlọ́run ọba ní ń darí gbogbo nǹkan nínú àwọn ìlú yìí ẹ wà ráwọn èèyàn tó jẹ́ wípé pa yóò wà lọ́ra lọ́fíńdà oríṣiríṣi tí ó fàyìn yóò àdúró lẹ́nu ọ̀nà mọ́sálásí wọn kàlùkù máa náwó sí yóò máa tọ́ sí wọn kàlùkù lọ́bàá hmm. yóò bá ìlú mi fi sá sọ kéèyàn lọ dẹ́rú ẹ̀wò mọ́sálásí ọjà bá <laughs> kí ẹjọ ọmọ bò ṣe é sí ni pé ah, ah. <laughs> ọmọ ìlàyà ọtún wọn láyà àwọn tí ń gbá sí kéèyàn gan wọn yọ ọgbà ni ìwọ tó wà gbangbangba níjọ jímọ̀ níjọ jímọ̀. ó sọ̀rọ̀ èmi dàpínlẹ <laughs> ọba dédé ṣe mistake ó ti parí ètò ní gbogbo àwọn eléyìí ẹyin ibi tí wọn tún wà dì rẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá pọ̀ tẹ́ ń jẹun níbi kankan náà tó ń kálukú firi lórí train náà ni dòdò ń bẹ́ẹ̀ ẹ̀wà ń bẹ́ẹ̀ ráìsì ń bẹ́ẹ̀ ọ yára ni o o slow ni o èntì ẹ lọ́ọ̀jẹ̀ lọ́ọ̀jẹ̀ ń bẹ̀. mélòó mélòó ẹni tó jẹ́ pé òun ló lágbára àti jẹun jù ibẹ̀ náà ló ti rìsífù kọlù kọlù èlò wọn ni wọn wá gba kẹ̀ fún tó lè jẹun jù ń bẹ̀ ọba adéta ti parí ẹ̀ déédéé tí ó jẹnu. bí ò long time gan oúnjẹ yìí ò ní lọ lẹ́nu ìlẹ́la mọ́ yóò ti yó. yóò yóò fún dùnú. fún dùnú. ojú ni tíì àwa ń bọ̀. bẹ̀rẹ̀ sísan ọjọ́ mọ̀lẹ̀ jùmọ̀ à ẹ̀ ń bá wẹ̀ ǹjọ́ jùmọ̀ à. sùmọ̀rọ̀ àfi sáà àti irú ìwẹ̀wò ìwẹ̀ jẹ́nàbà kìí ṣe pé dandan kó ní jí kíni o jẹ́nàbà láàwò. ọ lọ jímọ̀ ìwẹ̀ jímọ̀ náà bá a ṣe máa wẹ̀ jẹ́nàbà òun òun náà láàwẹ̀ ìwẹ̀ jimá náà nù ó dá àpọ̀ tá a bá lọ eid káwẹ̀ bẹ́ẹ̀ ó dá àpọ̀ tá a bá fẹ́ gbé ìrọ́mù káwẹ̀ bẹ́ẹ̀ ìwẹ̀ yìí ọwọ́ àwẹ̀ tán níjọ́ jumá thumma hmm. raha lọ́wọ́ akọrí jimá fi sáàtì ula lásìkò àkọ́kọ́ kí ló tún àsìkò àkọ́kọ́ à ń bọ̀ anabi ní kí ni ó gbà lọ́dọ̀ ọlọ́run fáka annama qaraba wọ́n mọ̀ rán àfisàtì fẹ́ẹ́nìyà ẹni ọba wù ẹ̀ bá ṣe ní ọwọ́ yìí ṣùgbọ́n pẹ́ tó wọ́n máa lọ òun pẹ́ díẹ̀ táìmù ẹ̀kejì chijima ti di pé táìmù ẹ̀kejì kàṣọ́báwọn òun ló ṣe kí ni o ló gbéra fákànnà máa kọ́rọ̀ bá kọ́rọ̀ ìtọ́lọ̀ òun fún bí ìgbà téèyàn fi odidi màálù ńlá sí sàrà síwájú ọlọ́run sí ẹ̀pẹ́ ń gé step wọ́n mọ̀ rán àfisàtì fẹ́ẹ́lífà ẹ̀ ń fàkànnàmá kọ̀rọ̀bà caption àkọ́rọ́nà ó dàbí ẹni tó fi àgbòtò fáyìn tí wo rẹ̀ lọ àṣetí yàn pa nǹkan fọba dẹ́dà èyí tó bá ń wú yẹn gan tí yàn kó àà eléyìí pọ̀ ilà máa ń fọlọ̀ ó di mẹ́ta hmm. àgbò ṣẹ̀gbọ́ngé sẹ́pù wọ́n múra fi sáti rọ́bíà ẹ̀ ń bá wa kọ́lọ́nà ní àsìkò ẹlẹ́ẹ̀kẹrin fọ́kànnàmá kọ̀rọ̀bà dàjà àjà tán hmm. ó dàbí ẹni tó mú tó fi sèsùmọ́ lọ́hùn fi sàrà síwájú ọlọ́run sótùkù ànábì ló kù wọn bá fi sáyẹn kọ́ mísà ẹ ń bá lọ lásìkò ẹlẹ́ẹ̀karùn-ún fàkà ánà máa kọ̀ rọ́bà báyìí dọ̀tán ọba bí ẹni tó fi ẹyin ṣe kí ni o ṣe sàrà síwájú ọlọ́run kí wọ́n á ní ìtumọ̀ àsìkò márààrún jẹ̀mọ́ tá a bá ti ní ìjọ júmọ́ à tí fájírù bá ti yọ ní júmọ́ à tàkí júmọ́ àtàn a wà pín àsìkò tí ń bẹ láàrin yẹn sí àsìkò zawal ìgbà tí oòrùn ó yẹ kí ni o àtàrí tíjúmọ̀ wọlé a pín sí márùn bóyá láti six thirty to seven fifteen lákọ̀ọ́kọ́ bóyá seven fifteen to eight kìrìkàlẹ̀ kejì bá a ṣe pinnu ẹ ń bá wa kọ́kọ́ lọ níta kọ̀ọ̀kọ́ ntí ó gbànú ẹ bá lọ lẹ́ẹ̀kejì ntí ó gbànú ẹ bá lọ kẹta ntí ó gbànú ntí já wa mọ̀ ọ̀làdí fún mi ó ń ṣe ọlọ́run wa ní ẹ sì máa wò ó fàyídà àkọrọjálì imam tí màámù bá ti jáde ta tó gorí mímbàrì tó sálàmù sáwọn èèyàn tẹ́lẹ̀ nínú àdífì mi ó ń sọ́lọ́ ni tó jẹ́ gbẹ̀rẹ̀ kìámà àtọ́bàjọ́ jùmọ́ àwọn màlàíkà kan bẹ iṣẹ́ tọ́lọ ń gbéra ni wípé yaktubuna awwala fàlẹ̀ awwala wọ́n máa kọ àwọn èèyàn kọ̀ọ̀kan bí ẹ ṣe ń dé. wọ́n máa mú rẹ́jísà lọ́kọ́ dé náà ọkọ̀ one afabdulayi two wọ́n sàn kọ́ ń kọ́ wọ́n tí wọ́n máa kọ̀ títí tínú fáìdà já al-imam tí imam bá ti wá dé tọ́wù sófà wàjá òye sami'una dhikr wọ́n wà mú gbogbo tí ẹ ti kọ́ wọ́n pàdé àná wà jókòó wọ́n wà máa gbọ́ túbà wọn ò ní tí tó dé níwájú wọ́n ń gbé ráìsì fáwọn èèyàn fried rice pẹ̀lú dòdò pẹ̀lú ẹ̀dọ̀ ẹran pẹ̀lú màkàrónì gbogbo ẹ̀ sápè ọ̀sà jẹ́ nǹkan oríṣi mẹ́wàá àwọn tí wọ́n pẹ́ díẹ̀ sígbà wọn rí nǹkan mẹ́wàá. wọ́n ti ń ha ìdí apẹ bí ìdìnláìtàlá jẹ̀máà àtúntẹ̀síwájú láìpẹ́ pẹ̀lú kwẹ́sàn àdánsàn bí ìdìnláìtàlá. Ah tọ́ a dúpẹ́ fún Okay, every time. Kiro kiro. Ìrántí ọkọ̀ gàrí jẹ́. Kiro kiro. Kiro kiro. Ìjọ owó ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí òwúlò mọ́kàn lórí fóònù rẹ̀. Thirty five minutes. Nǹkan tó wà kú question and answer. Wọ́n àtúnṣe ìgbàlódé bá wọn. èyí kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ bí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC. All 380 games are about to come alive on your mobile phone. Step into the Premier League with Showmax. No matter where you are, favorite teams are just a tap away. now is the big business of truly stood. Sign up on the Premier League plan on Showmax.com. Create your account. Download the Showmax app and stream the Premier League for only 3,200 naira right on your mobile. It's your stadium on the move. Finish strong. ọ máa fi five minutes ó máa kó five minutes bá five minutes yẹn máa bá gbà kọ. Kàfíràn lọ. Sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ kọ́sẹ̀ yìí àtìlẹ́yìn báńkì àgbáyé ó máa ṣàkitiyan láti mú àdínkù bá iye àwọn ọmọ tó ń rìn kiri láìsí nílé ẹ̀kọ́ láwùjọ wa pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ìjọba tó wà fún ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àtìmọ̀ ẹ̀rọ nípínlẹ̀ Ọ̀yọ́ tó fi ṣàgbékalẹ̀ ètò tó ń pè ní Better Education Service Delivery Besta Additional Funding láti rí pé gbogbo ọmọ tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ló lọ sílé ẹ̀kọ́ láì fi tẹ̀yà tàbí ilé ẹ̀kọ́ ìjọba jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ogún rere kan pàtó tá a lè fọmọ wa ìkájọ́ jàǹfààní ètò ẹ̀kọ́ tó péye á jẹ́rìí àwọn ọmọ wa o àmì olùkéde àjọ Global Partnership for Education pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ have a way of taking us on a journey. And when you add plenty of vegetables like a four, and vegetables and the rich taste of no cubes. Today, it's for good. To prevent diarrhea and other diseases, especially in children, wash your hands with soap under running water, particularly after using the toilet. After cleaning your baby's bum, before preparing your baby's food, and before and after feeding your baby. If your child has diarrhea, give zinc tablets once a day plus ORS every four hours or frequently in small sips from a cup so that your child will replenish lost nutrients and regain strength. Also, visit the nearest health facility to get treatment for diarrhea. This message is from the Angry Project, or your state Ministry of Health. older brother of the sister's last uncle who married their first <laughs> Everybody wants to sit at the Golden Penny Samovita table. Golden Penny Samovita remains my soup's first choice. It's made from premium wheat and fortified with vitamins and minerals to provide a wholesome bowl food that pairs well with Nigerian soups. Golden Penny Samovita my soup's first choice. That your day another good time. Tequila Crema. Where you need to have the break time. Tequila Crema. Nati, Papa Garita. Tequila Crema. Crema. Tequila Crema. Aṣáájú ní ká gbèsè bí òní ìtàjú ẹ̀fẹ̀ jù. Naam, Ànábì sallallahu alaihi wasallam, ó wá ń bá ní kílíà ilé yìí nínú hadithu mi wípé tó bá jẹ́ jùmọ́à àwọn màláíkà ó dúró lẹ́nu ọ̀nà jùmọ́à gbogbo ọ̀nà tó wọ mọ́sálásí yaktubuna al-awwala fal-awwal wọ́n máa kọ àwọn èèyàn bí ẹ ṣe ń wọlé nìkọ̀ọ̀kan nìkọ̀ọ̀kan nìkọ̀ọ̀kan títí títí títí tí fa idha kharaja al-imam wọn kọ ẹlòmíràn wọn máa wá gbọ́ àánú ma wa gbọ́ kútúbà eléyìí jẹ́ àmọ̀ wípé ẹ ń bá dé lẹ́yìn ìgbà yẹn a lè fi wú àwọn tó ṣe kíni o tọkọkọ dé yóò ní ládàá júmọ̀ àṣùgbọ́n déédéé ní tí ó gbà ọba adédà ló ṣe kíni o kò lọ́mọ kò tà sí ẹni tó dóde kò bá fried rice kò bá ẹ̀dùn ẹran kò bá macaroni kò bá dòdò kò bá wà kò bá kan ṣùgbọ́n alhamdulilayi òun náà bá ráìsì tó ti jóná mọ́ ìsàlẹ̀ pọ́ọ̀tù òun ni ìtẹ́lẹ̀ ìwí bí ìdìnnìláì tààlà àtùmọ̀ tẹ̀síwájú sí dáadáa tó jù báyìí lọ ká lè mọ̀ wípé tíjúmọ́ àbá ti ń báni láyé kéèyàn máa kú oríire àwa ní gbólóhùn kan tó pàtàkì kí ni nǹkan náà nígbà tí ẹnìkan dìde ń jọ kan ó ti pẹ́ díẹ̀ sísìn kì í sọ̀rọ̀ ogún ọdún ó ní ayé ọ̀parẹ́ làwọn èèyàn bá ń ta dúkìá lẹ́rù bá ń bà àwọn èèyàn kí ló fà tí ò fi mi àwa mùsùlùmí níjọ́ náà lọ́hùn ìtọ́fà náà ni wípé ànábì ti sàsọtẹ́lẹ̀ fún wa nígbà tá a kàkúléètì ọjọ́ tó wí kò tiẹ̀ ní bá sí pẹ̀lú jimá òde ní ẹlẹ́ẹ̀kejì àwọn tánàbí tó ní ó tún ṣẹlẹ̀ káyó tó parẹ́ náà kì í tẹ̀sí kí ni o kì í ti ṣẹlẹ̀ jẹ̀mọ́ ẹ̀jẹ̀ amúlọ ẹ̀rù ọlọ́run ọba kọ́ máa lékún bíbà wa tá a bá wá sọ pé jọ ojúbà ká máa káyọ̀ òkè òun àwọn nǹkan kan bẹ̀ tí ó pèlè tó kọ́kọ́ ṣẹlẹ̀ náà ṣáájú káwọn àsìkò wọn tó tó jẹ̀mọ́ ayé ọ̀parẹ́ ló ti tọ́ ṣùgbọ́n kéètì ìyá ó sì kún díẹ̀ sí kọbàdẹ́nà kọjọ kọ́mọ́jì ọ̀parẹ́ lórí títà wa kọ́dà kan kọjá òsè díẹ̀ sí ká sì bá ojú rere pàdé kọ́nà nǹkan sànú wa ọjọ́ yìí òun náà lọ́jọ́ tó bá adédò sí kíni o tí ó kàṣẹ́ ilé ayé ńlẹ̀ bí ní láì tààlà ìjọ ìjúmọ̀ náà ni wọ́n bọ̀ sí bí ní láì. naam jazakumullahu khairan abẹ Ọlọ́run kọlọn kó jẹ kárí àwọn àfáwà pẹ lórí dáadáa o eléyìí òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa yẹn a ní àǹfààní láti pè wọlé láti béèrè ọlọkan òjọkan àwọn ìbéèrè nínú tí wọ́n bá wa sọ yìí pàápàá jùlọ èyí so kí a béèrè lọ́wọ́ àwọn àfáà wa ní àwọn ibi tí ẹ pè wá sí òun náà ni zero seven zero five five zero zero zero nine four nine so lẹ́ẹ̀kan sí zero seven zero five five zero zero zero nine four nine. so lẹ́ẹ̀kan sí zero eight zero nine seven zero seven zero zero zero nine four nine so tá a bá ní ìbéèrè kan àbí kejì tí a fẹ́ béèrè lọ́wọ́ àwọn afáwà so now wàhálẹ́kùn salaam wa rahmatulah wa kàtó. now. ojú ò ní tí lẹ́lẹ́. àmín ìbéèrè tí brọ́dà wa ìbéèrè òun náà ni pé wọ́n ní àwọn máa ń gbọ́ wípé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹni tó bá pa àjímọ̀ mẹ́ta jẹ léraléra wípé kì í ṣe mùsùlùmí mọ́ pé ṣé bẹ́ẹ̀ náà lànábì sọ lóòótọ́ ṣé bó ṣe rí náà nù. alhamdulillah wasalaatu wasalaam ala sọ̀rọ̀bànd ó ń ṣe ọlọ́run sọ ń tọjọ bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí bí ṣe sọ́kọ yẹn ẹni tí bá ń pa bíi jimá mẹ́ta jẹ ọba dẹ́dọ̀ ó fi èdì dídí lọ́kàn ọkàn rẹ̀ ó máa le sí kò ní máa rọ̀ mọ́tọ́ ọba mọ́ ọ a lè líìdì sí kókó òun ẹ̀sìn ọlọ́run o ọlọ́run sì lè sàánú ẹ̀kọ́ tó padà lójú ọ̀nà o ṣùgbọ́n bẹ́ẹ̀ pajúmọ̀ mẹ́ta jẹ ti bọ́ ṣe mùsùlùmí o. Hmm. ó ti so

so ìbéèrè yẹn náà ni wípé ẹni tí ó ẹni tó fẹ́ lọ kíjímà tó wá jẹ́ pé nígbà tó fẹ́ kíjímà àwọn ìmáàmù tí wọ́n ṣe kútúbà bíi méjì ni wọ́n so bíi mẹ́ta so ẹnìkan ó kọ́kọ́ kọ́kọ́ ṣe wáàsí nígbà bá yá ẹlòmínú ó tún bọ́ bẹ́ẹ̀ wọ́n yẹ̀sẹ̀ wá ní kẹ́nìkan jáde ẹnìkan yẹ̀sẹ̀ wá ka kútúbà pé ṣé lè náà ṣe lára ẹ̀sìn wa náà ló wà ṣé bó ṣe yẹ kí kútúbà ṣe bó yẹ kó máa rí náà. alhamdulillah wasalaatu wasalaam ala jama'a in ti ń pa gbogbo àpò náà ni pé ìsìláàmù àjọni ni hmm. ànábì àjọni náà ni in tó sì sọ́ọ́lẹ̀ fún aná àjọni náà ni jẹ̀máà bánàbí ṣe tó sọ̀rọ̀sọ́làm fún wa gan ó ní pé ní júmọ́à látàárọ̀ júmọ́à tí èdè pé akíjímọ̀ tán ó ń ṣe ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pé bíríkótó wáàsì hmm. kankan in tó kàn kálukú ó ní kó tèmọ́ lọ júmọ́à ẹni tí ó mọ̀ yẹn náà fìlà ẹni ma ó máa tìláwà Kùránì ẹni tó bá sàfikáàrù kò ní lẹ́yìn ìgbà náà ìmáàmù ògòrì mímbàrì tó sálámà sí wa òun ìkan náà ni ó sọ útúbà lédè wa tòótọ́ àwọn àfáà pín méjì wípé sí à ń lè fèdè ní ìsọ útúbà àwọn apá kan ní wọn ò gbọdọ̀ fèdè ní ìsọ lábúrò náà wọn ò fi sọ táwọn èèyàn bá gbọ́ńkọ́ wọn ni kí wọ́n lọ ọkọ kí lọ́bàtà fi bẹ́ẹ̀ wọn lánàá bí ò ṣe ahọ́n rẹ̀ fine ọ̀rọ̀ kejì ni wípé ọlọ́ni wà máa àrùsálínà mí nàbí yín la bílísà ní kọ́wọ́mìhì ààrán ẹnìkan sáwọn èèyàn rẹ̀ rí àfi kọ́ jẹ́ pé dé wọn ní ìmọ̀ ṣàlàyé fún wa ọ̀rọ̀ kejì ni wípé tí ìmáàmù bẹ́ẹ̀ jẹ́ ọmọ Senegal tó bá ti ń sọ lárúbáwá kó máa fi wọ̀ lọ́ọ̀fù ṣe kí ni o ṣàlàyé ẹ̀ fún wa tó bá ọmọ Togo kó máa fi èdè Togo ṣàlàyé fún wa tó bá jẹ́ ọmọ Yorùbá kó máa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu o mi sì fi ń sin náà bá mi ṣùgbọ́n máàmù ìkan òun náà ni ó ṣe kí ló ti wá pẹ́lẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ òun ni ká yẹn ẹnìkan kọ́kọ́ kọ́ máa ṣe wáàsì láàárọ̀ jùmọ̀ kódà ó tún ní ó kọ oyè rẹ̀ ní mọ́ṣáláṣí wọ́n máa ń pè ní ẹ̀kú jimá wọ́n máa ń jẹ oyè tó bá ń ṣe léèbá tó kú tún sọ pé àáfàá mi o tí wọ́n wù lánàá fóònù náà ó dé ní ẹlẹ́ẹ̀kejì kátúwájọ́ pọ̀tọ̀ lẹ́ni tó ṣe lọ́ka útúbà ọ̀tọ̀ lẹ́ni tí ó wàá ṣe wáàsí rẹ̀ tó bá jẹ́ pé bọ́lọ̀ ń ṣe kẹwàá mọ́ṣáláṣí rẹ̀ táàfàá pọ̀ ń bẹ ẹ̀ ṣe jẹ́ agbára mára hmm. ìmáàmù ẹ̀ ṣe fọ̀rọ̀ sí alẹ́nu àáfàá máa pọ̀ ń gbá mi tó jẹ́ pé ó ń kálukú ọmọ wò pé kódà ẹlòmí ò tún wò pé ọ̀tọ̀ lẹ́ńtọ́ yẹ kó ṣe ìkọ́ ọmọ ọ̀tọ̀ lẹ́ńtọ́ yẹ kó kíráká àkọ́kọ́ ọ̀tọ̀ lẹ́ńtọ́ yẹ kó kíráká wọ́n kàn án kó bẹ̀ fúnra wọn kódà tẹ̀ bá parí ọ̀tọ̀ là fàtọ̀ yẹ kó sálámà ọlọ́run máa kó tó bá wọn kọ́ pọ̀ ṣùgbọ́n ẹ sọ fún gbogbo àwọn àfáà wípé ẹni òró kan ní máa ṣe o òun náà ni ìmáàmù tá a bá yàn ẹ̀yin tí ó jẹ́ pé ó dùn yóò máa ka útúbà ẹnìkan ó máa tu sí èdè rẹ̀ padà ta ni máàmù nú ẹ̀yin méjèèjì torí ànàbí sọ fún wa pé ẹ ń bá lọ jímà tó ṣe gbà wọn. sọ̀tà ọwọ́ adákẹ́ nígbà lọ kò fi kankan sí e. ó bí ó kò máa fi sí e, títí màmú fi parí kútúbà ànábì ní ọlọ́run ó forí jìn ní jímọ̀ wọ jímọ̀ mi fàmọ́ ńlàgọ́ ẹ máa ń fi èkánná ṣe àbí ń fi bọ́tí aṣọ rẹ̀ ṣe àbí ń sọ̀rọ̀ fàkọ̀dìlágọ̀ hmm. ó ń tọ̀ ń ti hu ìwà ọmọ èké ó ti wéré tí ó jẹ́ pé yóò jà láadáa jímọ̀ rẹ̀ wálẹ̀ ẹ ń bá kí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan wọ́n lọ gbọ́dọ̀ kí lásìkò máa gbọ́ útúbà ni bó wà lẹ́ńtọ́ wá dúró pẹ̀lú màmù láti ìgbà tí màmù ti bẹ̀rẹ̀ wútúbà lọ náà ti ń bá tu wọn afá wa wọn ní in the name of Allah ah, ah. Eh, our topic for sermon ah, gbogbo ilé òsínú ẹ̀sìn wa o hmm. jẹ̀mọ́ ẹ̀jọ̀ kódà tó bá jẹ́ pé àjòjì òun la fẹ́ gbé wá tí ó kírun fún alábàá lọ́fẹ́ kírun fún kó kí pẹ̀lú lọ́wọ́ rẹ̀ nígbà bá sálámà tán sámúrì fáwọn èèyàn jimá yàtọ̀ sí kí ni o bá a ṣe ń handle rẹ̀ ẹ má ti jímọ̀ bọ sísítẹ́ẹ̀mù òde hmm. sísítẹ́ẹ̀mù òde pé bóyá ti fẹ́ tún program yẹn náà because gbogbo ti mẹ́bìlá gbọ́dọ̀ dùn nú o ìmáàmù ni mọ́mọ́sí kìíní o ní ọmọ jẹ́ musa tí ó ti wá ń ṣe bẹ́ẹ̀ ọba dẹ́dọ̀ ọgbà túbà wa o ká lọ túbà sọ́dọ̀ ọba dẹ́dà pé foríjì wa o yóò sì foríjì à ìmáàmù tẹ́ ẹ bá wá rí wípé ẹ pọ̀ mọ́sáàsì yín bá náà ẹ bẹ̀rẹ̀ tó tán mọ́sáàsì kan lè ní ìmáàmù fifty kọ̀sá burú mẹ́ tẹ́lẹ̀ bá kí ti jímẹ̀lẹ́ kẹ́wọ̀ kí tẹ̀síwọ̀ ṣùgbọ́n ká kọ́ ṣe nínú ìlànà àdúgbò sàsàm tọ́lá alẹ́ fún wa o. ká má sí ọ̀rọ̀ kútúbà. ká sì má ọ̀rọ̀ kútúbà. Mhm. naam naam naam hello ah o ti rí naam waaleykum salaam wa rahmatulah. tayib kí ni ìbéèrè yín? àmín allahumma àmín. Naam. Ìbéèrè tí àfáà tá ń béèrè náà ni pé tí èèyàn bá mú ọmọ kékeré lọ sí jímà ó wá tó àsìkò tí ìmáàmù fẹ́ máa kírun so ọmọ kékeré yìí wá ń gba iwájú ìmáàmù kọjá so ṣé ìmáàmù náà gbọ́dọ̀ máa fọwọ́ dá ọmọ yẹn padà ni àbí kò ní nǹkan kan ṣe pẹ̀lú òun wa. Alhamdulillah wasalaatu wasalaam alasalaam irú ọmọ yìí yóò níbi tí wọ́n dàgbà dé tí mọ́mú ó fi rò pé wọ́n máa tiẹ̀ yìí tọ́ ẹ pọ́ máa tiẹ̀ pé n ti ń ṣe ètí ìye kí mọ́mú ó fi ilẹ̀ kọ́ a máa ṣe tiẹ̀ kó kírun ṣùgbọ́n àtàwọn mọ́mọ kéékèèké wa mọ́ṣáláṣí ká má yè máa mú wọn wá mọ́ ṣùgbọ́n ká sì máa mánítọ̀ wọn kún ní mánítọ̀. jazakumullahu khairan. naam wa alaikumus salam wa rahmatullah. àmì ò àmì ò àtẹ̀yìn náà sábà sọ pé ẹranko ṣíkì wà. Ilé ìgbà tí ó ti tá a bá ń gbà tó ń gbàgbó lọ́wọ́ lórí ti kọ́ lára rẹ̀. Àbí ìgbà tá a bá tó sì tutù tá a wá lédè jáde lára rẹ̀. Ìgbà wo láwọn sọ pé Ojú ò ní tí ó ń béèrè béèrè wípé ìgbà wo lásọ̀ pẹ̀rán kú gífà jẹ̀máà gbogbo àwọn ẹni bá dẹ́dà ṣe ní ẹ̀tọ́ fún aká máa jẹ́ àmọ́ pa wọ́n pẹ̀lú bísmìlá hmm. jàmáà ìyẹlẹ́kọ̀ ní ọ́ni o ìyẹrẹ ní ọ́ni o babalágbo ní ọ́ni o in tá a fi máa pẹ̀rẹ́nù ìsìláàmù bísmìlá ìní kò sí yàtọ̀ ẹran súnà ọmọ ní o ẹran ìgbéyàwó náà ní o afẹ́pẹ̀rẹ̀ jẹ́nu ẹ̀tọ́ ká jẹ nítorí pé ẹran tọ́lọ ní ká máa jẹ yìí tá a bá dú náà tẹ́nìkan kan gé irú kan nínú irú rẹ̀ èèwọ̀ nínú Islam àgbọ̀dọ̀ jẹ́ lẹ́ran tọ́lọ ń ṣe lẹ́tọ̀ fún wa tó sì jẹ́ ẹran tí ń bẹ́ ń kàpá wa tí èsì ẹran nú igbó tó bá jẹ́ ẹran nú igbó náà ìdájọ́ tiẹ̀ náà a gbọ́dọ̀ jẹ́ ní tá a bá gé lára ẹ̀ tá a bá ti rí òkú pa hmm. ìlànà ń pè ní mẹ́sàrátù tọ̀rí dà fine tá a bá wá fẹ́ du ẹran bísímìlá ìlà àfi du iná láti ń du ẹran ẹlẹ́yà òníyàn kan tá a bá wá fi Allah akbar kò ọ̀dà ṣùgbọ́n bá àfikún kò sí nǹkankan fine tá a bá wá rí ẹran lọ́nà gbùrù látòkè ní kejì ẹ̀ kan lọ́nà wàyí lọ́ba nẹlẹ̀ lọ́nà wọ̀tì. kí la fi mọ̀ wípé ẹran tá a pa yìí ẹ̀mí sì wà lára rẹ̀ nígbà. bí n bẹ tí ti ìkùtẹ tí ó sì lè rúra mọ́. jama am. o ọkọ̀ lọ́gbà ni o kó ni o rí padà dọ̀bẹ̀dẹ̀ lọ́rùn nígbà tí ẹ̀jẹ̀ ọ̀yọ́ ń bẹ ẹ̀jẹ̀ yìí ò dúdú hmm. ẹ̀jẹ̀ ìrẹ́. ni fún wa táwọn nǹkan ìbẹ̀rẹ̀ bá ti bọ́ kéèyàn ara pẹran bá nǹkan ni o kọ̀ọ̀kan pátì nínú ìsìláàmù àìjẹ̀ntà àbàrídú o àìjẹ̀ntà àbàrídú kí wá láǹfààní tí ń bẹ ń bẹ àwọn kẹfìrí ọlọ́run sàṣàrà níjọ kan wọ́n ní ìrìn ànábì ìwọ ń sọ fún wa wípé bẹ́ẹ̀ran tó bá kú sórí òkun sórí tí wọn ò dú tí wọn ṣe kankan èyí gífà ní kọ́ sásùn ọ̀dà tàǹpá ànàbí lọ́lọ́ ni. Mm-hmm. èyí tá a lọ ń pọ́n bẹ̀lẹ́ yín kùlé tá a dàdé lọ́rùn tá a lọ́pàá ọlọ́run náà ni ṣùgbọ́n ṣẹ̀pá wà lá èyí tó lọ ń pa fún rẹ̀ ẹni a máa jẹ èyí tá a wá ń pa fúnra wa lẹni a máa jẹ èwúrọ kó pure jù bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ọba ń wá dáadáa fún ani Ọlọ́run ní dáadáa ni mo ní kẹ́ ẹ máa jẹ ẹ máa jẹjẹ kú jẹ nítorí pé ẹran àti gbogbo ń tá a jẹ pé a máa ń dú fún kẹ́jẹ́ ọ̀jáde lára rẹ̀ ìní ó fà kó kú kó tó di páwọ̀ jẹ bẹ́jẹ̀ yẹn bá ṣe kúrò lára ẹ̀ tó òní ó sì ṣàǹfààní fáwa nípa jíjẹ bẹ́jẹ̀ bá ṣe ń sá sí la ìní àrùn ó sì máa wà ní kíni o lára rẹ̀ ìlọ́fà tó fi pé tá a bá fẹ́ pa mùsòrò pàtì bó sì ṣe màálù náà tábà ti rí pé ó ti rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sọ tán tó yẹ pé nínẹsẹ̀ yẹn ò lè fara lẹ́nì kankan wọ́n fi sísẹ̀ mọ̀ra tú ẹsẹ̀ wọn bí ṣe ń jàun tí ẹ̀jẹ̀ ń jáde padà kúrò lára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹran rẹ̀ ń jí àlàáfíà fàtàfẹ́ kí ni o tàfẹ́ jẹ ẹni láàbù ẹni sáyẹ́nsì kìnìkan ẹgbẹ́ lọ ọbẹ̀ ìtẹ́ẹ̀mọ̀ bá ń bẹ̀ náà ni wàhálà tá a bá ti jẹ́ kẹ́jẹ́ òsì kí ni o kọjá lára wọn àyàfà àwọn nǹkan tó bá dẹ́dà sí ní àlàálì tó kọ pé ẹ gbogbo gbogbo wá sí yẹn ni mo gbogbo wá sí yẹn àti báyìí mi ò ti jẹgbẹ mọ kò sí edu wọn náà sọ fún ọ sọ fún ẹ bẹ́ẹ̀ kò sí gbìn náà tiẹ́ kí ni o tiẹ́ ń ṣàlàyé o n tó sì dájú fún gbìn náà ká gbomi kaná tómi ìbá ti hó dáadáa ká sì wá dá gbìn síbẹ̀ ká sì di padà every ten minutes say eight minutes ká sì sẹ̀ wá máa yọ àwọn gbìn ká máa máa fún àná àmà ní kí ni o látòjú ayé ọba dádò ní fi wálẹ̀ o. jazakumullahu khairan. kí ó tó di pé àwọn èèyàn ó pè wọlé àfàwà tó bá jẹ́ pé nínú àwọn àsìkò bíi márùn-ún nà. wa alaikumus salam rahmatullah. àmín tẹ̀lé náà. Àkọ́kọ́ nìyẹn, ìfàṣítí náà tẹ̀ sọ àwa tá a mọ. Amen. ìbéèrè wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé nígbà tí ẹ sọ wípé ká má máa sọ̀rọ̀ tí imam bá ń ṣe kútúbà tá a bá wá jẹ́ pé ìta làwa wà tá à sí nínú mọ́ṣáláṣí gangan tó jẹ́ pé à ń sọ fáwọn èèyàn pé ibi ni ẹ kó bàtà sí ibi ni ẹ mọ́ kó sí à ń dàrẹ́tì àwọn èèyàn ṣáwa náà ti kó sínú pé à ń sọ̀rọ̀ nígbà tó ń ṣe kútúbà. ọ̀rọ̀ àkọ́kọ́ méjèèjì náà láà máa jẹ́ á kàn wá fi kún ni ajíjọ ọlọ́ọ̀lọ́ọ̀ lára ànábì hmm. àti ajíṣe bí ànábì tó tí wọn bá ti ń ṣe bí ànábì yóò annabi sallallahu alaihi wasallam gbogbo ń tọ́lọ́ sí fánàbí inú ọlá nínú èèmà ọba àdẹ́dà náà ló ṣe káwọ́ a máa fi tìsọ̀bá àdẹ́dà ìdàdà náà ni ajíjọ lọ́ọ̀lọ́n lára ata o lára annabi anúsà sàlám tí mo gbọ́yé ó ní òjè kí ma jẹjẹ kú jẹ anúsà sàlám tí mo gbọ́yé ó ní òjè ma wọ́sùkùtù mi ńlẹ̀ anúsà sàlám tí mo gbọ́yé ó ló jẹ́ kí n look corporate mo ní irun gbọ̀n so tọ́jọ́ wípé ìlànà làmọ́ bá lọ́dọ̀ ẹni tọ́ bá jẹ́ pé ọkùnrin ni so gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn dáadáa yìí tí ọmọ bá wa yìí lóríṣiríṣi dáadáa yìí ìtẹ̀lé ànábì náà ni ó ṣe kí ni o òun náà ni ó bi ẹlẹ́ẹ̀kejì nípa tàwa tá a sọ wípé ní júmọ́à ẹ̀ ń bọ́yá kí n tó bá ń fi kún tàbá àti ẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ̀pẹ̀ júmọ́à ti di ó sì àwọn nǹkan àwọn nǹkan kan bẹ tó wípé àwa là ń fi kún bí ìdìláì tààlà àmọ̀ tẹ̀síwájú ń bi ìbéèrè láìpẹ́ pẹ̀lú ògùn ọlọ́run thirty two fm ninety five point nine ọjọ́ gbogbo kìkì. ẹ ẹ máa sọ fún wọn pé ẹ ń stream ní ambe online ẹ ń stream ní ẹjọ fm ẹ máa sọ fún wọn so that àwọn ìgbà bẹ join bẹ náà wọn lè join. ṣé kára sọ pé thirty two fm àná. ẹ bá ti ní ó ní ó ní wọn wà mẹyìn. ok ní wọn lọ lórí facebook three two fm nine four nine ìbàdàn àwọn three two fm nine four nine ẹ̀yìn ẹ̀. ju ẹ̀rù ọyàn nìkan lọ o àkókò ti tó láti máa fún un ní oúnjẹ fífọ́ ní àfikún sí ọyàn rí i dájú pé àwọn oúnjẹ ọmọ rẹ ní ó kéré tán ọ̀kan lára àwọn oúnjẹ àkókò márùn-ún wọ̀nyí ẹyin ẹja tàbí ẹran èso àti ewébẹ̀ epo tàbí òróró ẹ̀wà ẹ̀pà tàbí sóyà. tí ẹ bá ti ti wọlé padà ní ìsìn tó bá ti answer question and leave the mọ́. Eh, wọ́n kàn máa complete the. complete eh, answer question yẹn lọ́wọ́ so ká tó padà láti abúlé àtẹlé àti dé bílíọ̀n twenty five. bẹ́ẹ̀ni láti gbọ́dọ̀ parí bílíọ̀n twenty five. ìṣe wọn sọ yẹn wọn máa sọ àbí kí n sọ. ayé ni ká sọ. Eh. ok ok. Cinemax original telenovela. Subscribe from 1,600 Naira monthly. Sign up now at showmax.com. Guys, let's go and get it? at that table with <laughs> nine four nine bada golden penny golden penny seven features yeah nine four nine okay okay as well with Nigerian soups golden penny seven vita my soup's first choice.